yorùbá bọ̀ wọ́n ní àfiná ṣọkọ ń jóni lára àfomi ṣàlẹ̀ ìyẹn tún múni lótùtù ìbéèrè rèé o ibo ló wá kù tá a fẹ́ bá yàrá já gàgàgàgàgà ẹ̀ kílẹ̀ kó mọ̀ jẹ́ bí òwe lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ó mọ ọ̀rọ̀ ọláyínká bá sorúkọ tèmi àtàwàtúbù the great abẹ́rẹ́ orin ẹ̀kún ọkọ̀ aláyọ̀ officially bàbá àbèjì <laughs> ọmọ bàbá fọgá nílùú ìwé ìjẹ̀ṣà mo tún kí yín kó àwọn ojúbà àkàntún ètò kájọsọ kájọsọ kájọsọ lálẹ́ òní kájọsọ wọn ti ń gbé yín lọ́kàn gbogbo tẹ́ fẹ́ mọ̀ láàrin àwọn òṣèré wa lọ́kàn òjọ̀kan kájọsọ kájọsọ ṣe ń ṣẹlẹ̀ láwọn ìdílé míì kájọsọ kájọsọ ń lètò yìí orí ètò yìí mo ti ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn amúlùdùn lálejò ti àwọn tó jẹ́ pé pọ̀tọ̀kùlú àwọn tó ní nǹkan kan pàtàkì tí wọ́n ń lo ẹ̀bùn tí ọba adániwáyé fún láti fi ṣe ọmọ aráyé lóore kájọsọ lẹ́tọ̀ yìí lórí ètò yìí fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ à ń taná wo àwọn ohun tó ṣókùnkùn sí ẹ̀yìn èèyàn nílé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ní àwọn abala tó yẹ pé ó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe tí à ń gbé náírà di ara wa wò pé ah, ah tọmọ Yorùbá ni ẹ <laughs> lóòótọ́ ẹ tó tò ní máa dùn àní gbogbo inú ẹ má dìde ẹ pé àwọn tó ti fẹ́ máa sùn pé eh, Àtàbàtúbú ti gorí ètò ẹ gbọ́dọ̀ oorun kẹ̀ má sùn kájọ bomi ọgbọ́n mu lórí ètò tòní ẹ wò ẹ jẹ́ kí n lọ kí n padà wá tí n bá máa padà dé àti mi àti àlejò mi àjọ ń bọ̀ ẹ mọ̀ ẹ̀ ti sùn kájọsọ ti dé. kájọsọ lètò ètò ní kájọsọ pẹ̀lú ọláyẹmí kọ́ba ọ̀sán tàbá tó the great abẹ́rẹ́ orin official for báàbèjì ọmọfọ́gá níwòye ìjẹ̀ṣà ẹni tí mo gbà lálejò tòní ah, ọ̀dọ́mọdé olórin àṣẹ̀ṣẹ̀ yọ ògo tuntun tí èṣù ò ní dọwọ́ bò láéláé tí a bá sọ nípa kí èèyàn mọ orin kó kọ orin tó mú ọgbọ́n wá tí orin yé tírú àwa ilé ìfọwọ́sọ̀yà fún ọlọ́ọ̀bá mi gbọ́ ẹni tí mo fẹ́ sọ yìí ni wọ́n máa dùn ún wò lọ́mọkùnrin o wọ́n níbí wọ́n ní ìtọ́ wọ́n ní ìkẹ́ wọ́n tún máa ń fi tọmọ ènìyàn ṣe ọ̀gbẹ́ni ni wọ́n o àwọn náà ní rúkìní ìlọ́wọ́ <laughs> torí ẹ̀yin tẹ́ máa ṣe kíkọ́ wọ́n ti ilé ti kú. ọ̀gbẹ́ni Matthew Ojúọlápé tí ìnagijẹ ọmọ ń jẹ́ Mato Olúọmọ kíní ẹ̀dá. bó ṣe ṣẹlẹ̀ kò yé mi rárá o. mo ṣàkàn rí pé mo rí àánú gbà ni mo ṣàkàn rí pé mo rí àánú lò ní. mo dúpẹ́ ọlọ́run tó rántí mi sí rere o. wọ́n fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. ó ṣe ṣẹlẹ̀ kò yé mi rárá o mo ṣàkàn rí pé mo rí àánú gbà ni. mo ṣàkàn rí pé mo rí àánú lónìí mo dúpẹ́ ọlọ́run tó rántí mi sí rere o. ó kàn ń dùn mí bẹ́ẹ̀ ṣe ń kọrin fúnra yín nìkan ni ẹ̀yin sọ pé ẹ̀yin nìkan lẹ rí àánú gbà bá àwa méjèèjì lọ́wọ́ lórí ètò yìí ẹ bá ń tukọ̀ kó fẹ́ bá wa méjèèjì o wọn kan. bó ṣe ṣẹlẹ̀ kò yé mi rárá o. aṣàkọ̀rí pé a rí àánú gbà ni. ọbẹ̀ dà. pé a rí àánú lò ni. adúpẹ́ ọlọ́run tẹ́ rántí wá sí rere o. bàtà olú ọmọ. olú ọmọ ìjìnà mi ò ní wá yín ti lágbára ọlọ. nǹkan kan tó wù mí ká a jọ pẹ̀kẹ́ lù lórí ètò tòní rẹ̀ ní indọ́sítírì tí gbogbo àjọ wà yìí ẹ mọ̀ wá akọrin. olórin ni wá yàtọ̀ sí pé à ń gbóhùngbédè ìgòrí afẹ́fẹ́ wọ́n máa ń ní àkùkọ ńlá àkùkọ gàgàrà àwọn èèfẹ́ kí kékeré ó kọ. bíbélì tí èmi dẹ́ gbàgbọ́ nù ẹ̀ sọ pé àwa tá a ti gbàlà tá a dìde fún gbàlà ẹlòmíì kí lẹ́yìn rò pé ó máa ń fà á kéèyàn kan ti wà ní ààyè kan ó ti la nǹkan kan kọjá ẹ ó yẹ kó o gbé yàn kan bí méjì sókè táwọn náà pàtàn gbà ọpẹ́lọpẹ́ lágbájá o ló ṣe léyìí ló ṣe léyìí kí lẹ́yìn rò pé ó máa ń fà á àti pé àbẹ́yìn náà ti nírú nǹkan bẹ́ẹ̀ tó tó ti ṣẹlẹ̀ sí yín rí. Ah, ní ìmọ̀ tèmi nǹkan tèmi tèmi máa ń sọ ni pé ọmọdé tó bá rí mistake àgbàlagbà kò ní láti condemn ẹ kó correct ẹ in his own way èmi máa ń rí bíi pé àgbà tí ò bá rí ọjọ́ ọ̀la Hmm. tí o mọ nǹkan tó la fẹ́ sọ òun ló máa ní kékeré máa kọ. ní àkókò yẹn mr àkókò gàgàrà. ó máa ń ṣẹlẹ̀ lóríṣiríṣi àìmọye àwọn kan náà tí wọ́n ti tàwa náà rìn rè tá a ti lọ bá wọn tán ẹ kí ni irọ́ ẹlòmíì gan ti ní ta lẹ fẹ́ gbéṣẹ́ fún tí ẹ o yẹ má wọrí ẹ lówó ẹ kó wá máa wá bẹ́ẹ̀ padẹ padẹ tó dẹ ti ṣe rí pé ok má wọrí ẹ lọ ẹ lọ sọ fún ẹ lọ pé ó yá màá yín pè but èmi máa ń rí wípé àwọn kan wà wọn ní àìní ìmọ̀ ọlọ́run àti àìmọ̀ ọ̀la òun ló máa ń fà á torí pé ẹni tó òun rò pé kò lè débi kankan ó lè jẹ́ òun ló máa padà fa ẹ lọ́wọ́ ló máa tún dì mú o hmm. lè ti wà lókè bọ̀ àwọn òkè kan òkè máa ń ju òkè lọ ẹlòmíì lè máa sáré bọ̀ speed tó ń gbé bọ̀ ó lè ju ibi tí wọ́n dúró sí lọ hmm. so ó lè jẹ́ pé òun ló máa tún di ẹ̀ mú pé ẹ má wọrí ẹ ṣáà dì mí mú láṣọ àjọ máa ni hmm. Eh, pé àìnímọ̀ ọlọ́run ló máa ń fà á tí àkùkọ gàgàrà míì tí wọ́n fẹ́ kí kékeré ó kọ ẹja tó wà wò àwọn míì tó wà wà tó jẹ́ wípé àkùkọ gàgàrà fàyè gba kékeré kó kọ ṣùgbọ́n eré tí kékeré náà tún wá ń sá ni bí àkùkọ gàgàrà ṣe máa kán lẹ́sẹ̀ tó máa wà lọ hospital tí òun á lè bọ́ sí àyè àkùkọ gàgàrà kí ni tẹ́ ẹ rí sọ síyùn náà torí bákan méjì lọ̀rọ̀ lé ayé ìyẹn náà ìyẹn náà wà nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ni pé ó wà lára nǹkan tí àwọn àkókò gàgàrà yẹn náà máa ń rí ngbà mi tó máa fi ń wò pé tabako fún ẹ láyè yẹn sìn kò kò lọ wà ó tún máa padà dì wá lọ́wọ́ mú ni ṣùgbọ́n nǹkan tèmi rí ní ibẹ̀ ni pé àkókò kékeré tó fún láyè náà kó kọ tó dẹ̀ tún fẹ́ di àgbà lọ́wọ́ mú òun náà ìgbàgbé ló ṣe é ìgbàgbé ló ṣe é. ìgbàgbé ló ṣe é torí tó bá rántí ibi tó ti ń bọ̀ á mọ̀ pé òun ò ní láti tún di anybody lọ́wọ́ mú because ọlọ́run ti fààyè gbà ẹ́ ìwọ náà kò sí bóyá ilé ojú àwọn yorùbá máa ń sọ pé ojú ojú ọ̀run tó ẹyẹ fò láì fara kanra wọn. máa tó olú ọmọ ní indọ́sítì tá a wà púpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ fífàyè gbà á tàbí àkùkọ ńlá kan òbí òwe ló bá dé mẹ̀mọ́ pé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin pápátá ni ọ̀rọ̀ yìí yé ẹ já wá wò nǹkan kan ṣẹlẹ̀ ní indọ́sítírì tó wù mí kí a tanná wo bẹ̀ ó ti dá ìjà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé lágbájá kọrin orin bóyá kò tíì tàn tó kò tí ì dérú bí tá a fẹ́ kó dé ó ṣáà tí òye ẹ ti jáde díẹ̀ làgbà tàmẹ̀dù wá wọ stúdíò bóyá síngù ni tàgbàjà fi ṣe òun <laughs> á lọ fi ṣe dọ́ọ̀bù tó yẹ pé bó ti kọ́ gan ó fẹ́ẹ́ kọ́ ju lágbájá tó lórin gangan gan kí ni ti dá ọ̀pọ̀lọpọ̀ ìjà sílẹ̀ awuyewuye ọ̀wọ́ ẹlòmíà á pè mí báyìí àní à tọ́ ìtara táyé gbà ara kẹ́hìndé ò ẹ lọ ṣàtúnṣe ara ẹ tó bá mọ tó bá làwíjàre tó o lè sọ pé ẹ má fi jẹ́ ó jẹ́ social media ẹ lọ pọ̀ kí ni nǹkan tẹ̀yìn rí sí èkíní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èkejì ṣó yẹ kí ṣó yẹ kó jẹ́ nǹkan tá à ń gbà bẹ́ẹ̀ nípa gbọ́ ti. ẹ bá ń sọ ẹnu mọ́ kínní ìlànà. nímọ̀ tèmi tẹ̀sẹ̀ ń béèrè ọ̀rọ̀ yẹn ó ń dàbẹ̀ ni pé mi gangan lè ń bá wí torí irú ẹ oríṣiríṣi ti ṣẹlẹ̀ kò tiẹ̀ tí ò ṣe tí mọ̀ pé àwọn àwọn aráalé tó ń gbọ́ àwọn èmi náà tó mọ̀ àwọn èèyàn ẹlòmíràn tún pè mí àtẹ ah, gbórin kan èèyàn kan ṣe kí èmi fúnra mi ti rí oríṣiríṣi rí ṣùgbọ́n. oríṣiríṣi àwọn ohun tó bá ṣẹlẹ̀ sí yín ẹ sọ orin wo ló jẹ́ orin yín tí ẹnìkan kọ. olórin mi kan mo bless me kémi lè wá dúpẹ́ ó dẹ́ni lédì kan tó ń trend ó máa ń kọ dáadáa má yọ owó ọlá rẹ lára mi náà. ẹ kọrin yẹn gangan ẹ jẹ́ ká yóò mọ̀ pẹ́yìn lẹ kọ́ báyìí bless me kémi lè wá dúpẹ́ Èdùmàrè dá mi lóhùn mo ti sọ̀rọ̀ sókè o àti tí kò bá sí tolúwa ta ló mọ̀ mi ta ló dá mi mọ̀ hmm. tí kò bá sọ́lọ́run lẹ́yìn mi nínú ayé ta ló mọ̀ ràn mi àánú tí mo rí gbà lọ́dọ̀ rẹ mo mọ̀ ọ́ lóore. ẹnìkan náà ti wá akọ ìyàwó lẹ́kọ̀ọ́ sí i ẹ nígbà tí mo gbọ́ torí mi mọ̀ bóyá nítorí wọ́n ṣe tọ́ àdàgbà èmi èmi rí nírí pé ọlọ́run fún wa ní orin tó dùn ní láyé ṣe fẹ́ bá wa kọ. lójú wòye ti yín lójú tèmi nítorí mo dẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. bẹ́ẹ̀ ni because àwọn ẹlòmíì fi pé ẹ ó kọrin mi ah irọ́ láéláé ó gbọ́dọ̀ ṣe kíní kan meanwhile àwọn èèyàn ti mọ orin already but èmi ní ìmọ̀ tètèmi èmi rí nírí pé kíní kan wà tí mo nígbàgbọ́ nínú ẹ̀rí ọkàn yìí mo mọ̀ pé tó bá jẹ́ pé ó ní ògo tọ́lọ́run fẹ́ fún yàn lórí orin kan kò possible kò fún ẹni kò lè fún ẹni tó jí orin kan lógo ẹ̀. Hmm. kò lè fún ẹni tó jí kò lè fún bí ibi èrè ògo ni kò ṣe pé fine ó lè forin yẹn lógo kó fi tàn bọ èrè tó wà lórí ẹ̀ kò lè jẹ́ tẹni yẹn ẹni tó lórin gangan because kò then orin kíkọ ń gbà míì ẹ̀ ǹgbà tí a tún ṣe ta ṣèwádìí lóríṣiríṣi mo ti mo ti gbọ́ rí èèyàn mo ti ó ti ṣẹlẹ̀ séèyàn méjì ó dẹ̀ ti ṣẹlẹ̀ séèmi náà rí pé nígbà míì ọlọ́run máa ń fún ọlọ́run lè fún èèyàn mẹ́ta lórí ẹyọ kan. Hmm, ọ̀rọ̀ rẹ o. so ibi tí èmi ti mú tèmi ti mú ìwà pé tí n bá gbọ́rú ẹ̀ fáìn yìí tó jẹ́ tèmi máa mọ̀ pé èmi ni mo nílé. Hmm. torí bí mo ṣe ó lè fún wa ní ọlọ́run máa ń fún mi because ó ti ṣẹlẹ̀ sí mi rí tí mo mú báírò àti ìwé tí mo dẹ̀ ń kọ orin sílẹ̀ sínú mi dẹ̀ dùn pé ah, ọmọ mo láìkọ orin orin dùn kéde mo dẹ̀ tán mo dẹ̀ mo dẹ̀ tán rédíò sí rédíò Lagos mo kọ àwo tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde kéde kọ ó wá jẹ́ same orin tẹ́ ń kọ tẹ́mi ń kọ so ó máa ń ṣẹlẹ̀ bọ̀ èmi rí ní wípé bóyá lè òun kó e rí a ní láti bára wa jà torí one way or the other àtúnṣe máa ní ìdára wa. àṣìmáà ní ìdára wa pé inú gbà òun la yóò gbà ọ̀rọ̀ rẹ lẹ́nu màtí olú ọmọ ipa ò ní pín yín ọpọlọ tí ọlọ́run bá mi sì fi jíǹkì yín èṣù ò ní gbà lágbára ọlọ́run ètò kájọ sọ̀rọ̀ ètò kájọ sọ̀rọ̀ pẹ̀lú ọlá yìí mìkan bá Atabatutu the great ìṣàlẹ̀ bàbá rẹ̀ jẹ́ ẹ wo ayé kí n tọ́jú olú ọmọ màtó olórin olórí lèmi náà ẹjẹ́ lọ fún náà ní ohun tán àwọn apá àṣọ yẹn tàn ẹ̀yìn ọmọ ìdí ìsun tó ń pè tó ń kan yanṣan ó sì ń tẹ̀. <laughs> ayayayaya ó sì ń tẹ̀sí ọjọ́ ẹ̀ gbọ́dọ̀ sún mi ń bọ̀ ẹjẹ́ ajó eléyìí ẹjẹ́ ajó sẹ́lẹ̀ iná ajó sí náà pa. Àtàbàṣubú lórúkọ o tí a fi ń pè mí Ọláyínká Babs gbogbogbò Àtàbàṣubú the great lórí ètò Kájọsọ ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ kí ló dé tẹ́ pẹ́ mo ń sọ fún kí ló dé tẹ́ pẹ́ mo ní kájọ máa Matthew Ojúọlá pẹ́ lórúkọ wọn tí ó kọ tàgé wọn jẹ́ màtó olúọmọ màtó màtó màtó ṣá oríire oríire ẹjá mọ̀ yín kankan jàre ẹ kú jòkó bó o ṣe ẹ gbádùn ohun tí mo fún yín jẹ lẹ́ẹ̀kan. gbogbo ọmọ ọ ṣe kí ni ẹ sọ̀rọ̀ sí máìkì yìí ó lọ dáadáa ẹ sọ pé ó tẹ̀ lọ ó tẹ̀ lọ ó ti lọ ti pẹ́. <laughs> mo ń ṣètọ́jú àlejò ọlọ́dẹ̀gà nìyẹn ẹ ta ni olú ọmọ màtó kí ló bí olú ọmọ màtó ṣé ẹ kọ́ ń pa orin ìrìn abẹ́ lọ sukú ẹ̀ bó o gángan lẹ ṣe bẹ̀rẹ̀ àwọn oníṣẹ́ ti jọ pa yín pọ̀ bó o lẹ ṣe rìn tẹ̀ fi dà báyìí. Ah, olú ọmọ màtó. ẹ bá ń sún ẹnu wọn kínní. mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ orin láti kékeré ní. Ni nínú ìjọ mo jẹ́ church choir láti sunday school ilé ìsìnwé ilé ìsìnwé la máa ń pè ní ilé ìsìnwé <laughs> láti ibẹ̀ láti láti dàgbà lọ sí <laughs> ìjọ àgbà àti báyẹn láti bẹ̀rẹ̀ tó fi di pé a dá báǹdì lẹ̀ a bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà tí tàwa ti lọ ta jáde ta dé àwọn ah, ọmọ yá ah, ọmọ yìí ń kọrin olú ọmọ ni olú ọmọ ni pé tó fi ń pè ló lọmọ yìí kúkú mú orúkọ yìí kó máa lò ó àkàkàn olú ọmọ pé ok matthew yẹn ká fi ká fi matosi so wájú olú ọmọ mato olú ọmọ mato olú ọmọ ìlú wo gẹ́gẹ́ lẹ ti wá. Ah, ọmọ bíbí ìlú abẹ́òkúta. ẹ kí wọn lẹ́gbàá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Ẹ̀gbá ní bẹ́ẹ̀ ń bí. bá a wà ọ̀tá. báyìí sí. bá a wà báyìí sí tó gbogbo ẹ̀yin ọmọ ẹ̀gbá oníbàwà báyìí sí o ẹ̀yin àná mi ní ẹ̀gbá gbogbo yín mò kí o bá a wà báyìí sí. tọ́ àárín jù bẹ́ẹ̀ lọ bóò lẹ ṣe wá kó tó di pé bóò ló ṣe wá di àárín yín pẹ̀lú àwọn ògbóǹtagí tó jẹ́ lùmọ̀ọ́ká olórin kárí yín pẹ̀lú atóríṣe lónìí pẹ̀lú mẹ́gà lọ́la aláyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun mọ̀ọ́n bàbá ńláńlá bó o lẹ ṣe rìn. ọlọ́run jẹ́ kó bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ ń gbìyànjú náà nítorí pé iṣẹ́ orin tayàn láàyò à ń tẹpá mọ́ ọlọ́run dẹ̀ bá wa sọ̀rọ̀. ṣé ẹ kà ń pa orin. ẹ a kà ń pa ẹ ṣùgbọ́n a ti kọrin dànù sẹ́yìn náà kó tó di pé àkọ́tún rò pé ká àti lọ́ọ́ ṣe music tech ní ní Ìbàdàn poli music tech ní Ìbàdàn poli láti lè jẹ́ kí ìmọ̀ yín jinlẹ̀ sí i lẹ́nu iṣẹ́ olóòrùn màtó lẹ́yìn kan èmi kan ẹ rí pé mi ò wojú yín mọ́ lẹ́yìn kan èmi kan. kí ni ìtàn ìmá lè gbàgbé àbí ọjọ́ ọ̀rántí kan tó dàbí pé ó fẹ́ bu yín lọ́wọ́ ojú ojú ọ̀run ojú ọjọ́ fẹ́ burú díẹ̀ pé lẹ́nu iṣẹ́ tẹ́ ẹ̀ lè gbàgbé. Ah. ẹyọ kan tí máa ń sọ tí máa fi ń dúpẹ́ lọ Ọlọ́run torí pé five hundred naira lásán ni ó kọ̀ fa sábàbí ní ọdún náà lọ́n sómi lè gbàgbé. five hundred naira àpò eh, àpò méjì àbọ̀. àìmí eh, um, náà kọ́ ni ah, táwọn èèyàn ṣe máa ń ṣe concert káwa náà ṣe concert àtẹ̀tí eh, àtẹ̀tí try àti gbìyànjú irinṣẹ́ ti wá pé òjì ó pé táwọn máa fi ṣe concert àwọn èèyàn á dáwó wọn á mú wá sọ á lè rówó san gbèsè bàtà wa bẹ̀rẹ̀ kan sáwọn akálọ́rí ah, epo pé epo five hundred pé kọ́tẹ̀ kó lè fi gbé wa mọ́jú lọ́dún yẹn lọ́hùn àárí five hundred wa àárí bó ṣe di one bí jẹnẹrétọ̀ ṣe kú ni tílẹ̀ fi mọ́ àárí nǹkan kan ṣe tàbá dẹ̀ ṣe náìtì mọ́jú ni owó àwọlé tá a máa lè rí gbèsè san san tí gbèsè ṣe five hundred ṣe sọ gbèsè dí gbèsè Ah, ìgbìyànjú ẹ̀dá o ló ń fa sábàbí ire ọ̀tọ̀ làyàn ọmọ ọ̀tọ̀ ní kádàrá o aláyọ̀ melody singa lábẹ́òkúta àmọ́ ìgbìyànjú ẹni ló ń gbé ní ìdókè ìgbìyànjú mi lórílẹ̀ Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́ lágbọ̀rọ̀ náà àmọ́ lẹ́nu ọpẹ́ ni àmọ́ lẹ́nu ọpẹ́. àwọn ọmọ wa ní iṣẹ́ ti pa yín pọ̀ rí tó dàbí pé ẹ̀ ń wò lókè tó jẹ́ pé inú yín máa ń dùn tẹ́ bá ti wà pẹ̀lú wọn nígbà tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́. àwọn tíṣẹ́ ti pa pọ̀ mo ṣe eh, bàbá òbí mo rántí pé first award tí màá kọ́ gbà tí mo ní opportunity láti gbà ní two thousand and two àwọn náà present ẹ̀ fún mi kò tẹ̀ ṣáwọn gan-an pè pé kọ́ wọ́n present ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó pè bọ̀ àwọn lọ́kọ̀ọ́rin inú pé performance yẹn inú àwọn dùn táwọn la máa present ẹ̀ dẹ́n lẹ́yìn ìgbà yẹn. bàbá òbí fábì yìí kan náà commander. then lẹ́yìn ìgbà yẹn um, mega nine nine ṣẹ́gun nábì aláyọ̀ àtòríṣe àwọn èèyàn pọ̀ omijé ojú mi esther gbẹ̀kẹ̀gbẹ̀ wọ́n pọ̀ tẹ̀sí pọ̀ àti bọ̀dá yínká. bọ̀dá yínká bọ̀dá yínká ayéfẹ́lẹ́ mon. bọ̀dá yínká àtàbàtúbú. òkè ṣiṣẹ́ tá a jọ ń ṣe ló parapọ̀. Hmm. tá a jọ tá a jọ. iṣẹ́ orin iṣẹ́ orin níbi tá a ti máa ń pàdé. <laughs> níbi tá a ti máa ń pàdé èmi ò mọ bọ̀dá yínká jẹ́ sọ náà kọ́ ló sọ wa ń bẹ̀ èmi mọ àwọn atóríṣe tí ò àmọ́ àwọn mi wọn ṣáà pàdé rí ni bọ́lá ti pàdé rí níbo ojú oorun ẹkọ ẹ̀yin lẹ fàdà wá lé mi Holy Ghost. Mike mọ̀ mú akọ̀ṣàdá. <laughs> máìkì lẹ mú akọ̀ṣàdá ilé ayé yín ò ní bàjẹ́ ẹ jẹ́ ká wò ó tán bá ní pé ẹ ti pàdé bàbá òbí tán bá ní pé olórí kan wà tó wù yín kó tó di wípé ẹ̀yin náà dàgbà ìdògbò ọlọ́jọ́ dé tó wù yín kẹ́ ẹ bá jọ dá ìtàgé papọ̀ nínú àwọn àgbà olórin talẹ́ ni. bàbá sàn ní ni o. ó fẹ́ téèyàn kẹ́ wà tí ó sọ lórí ètò yìí King Sunny Adé mo tún fi ìwé ìpè yìí síta báyìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá King Sunny Adé pé lórí ètò yìí lórí amóhùnmáwòrán Orísun ni mo ti sọ pé lára àwọn ọmọ tí bàbá bí ìta rè ìmí ìtúrè tó ní pé ó wu àwọn kí wọ́n bá yín da ìtàgé papọ̀ tàbí kẹjọ ní tábìlì oúnjẹ papọ̀ hmm, bóyá wọ́n pè ní dinner bó ṣe ṣe lunch bó ṣe breakfast ni hmm, ó wù wọ́n eh, ní nọ́mbà yín lọ́wọ́ lẹ́kọ̀ọ̀kan máa ń sọ̀rọ̀ pẹ̀lú mọ́mì máa ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan àmọ́ ó máa wù mí tí n bá gba ìpè látọ̀dọ̀ yín pé àwọn ọmọ tó ń sọ yẹn eh, ẹ̀jẹ̀ kan wá ẹ̀fọn déètì ọjọ́ tá a wà tájọ jẹun pọ̀ ní tábìlì yín tájọ ṣeré papọ̀ tó máa jẹ́ ìrántí láéláé àti kóríyá fún gbogbo àwa tá à ń bọ́ lẹ́yìn bàbá wa ọlọ́ọ̀bá ó bá lọ́ra ẹ̀mí yín lágbára lọ́hùn ẹ ti dàgbà ẹ ti dògbó lágbára ọlọ́hùn ẹ ní fàìsàn lọ́gbà ẹ ṣé mo ń retí yín ọ̀hún retí yín gan lórí ètò yìí tó máa gbé yín wá sórí ètò yìí láìpẹ́ lágbára ọlọ́hùn Màtóolú ọmọ Màtóolú ọmọ gẹ́gẹ́ bí olórin mo fún yín ní ọdún márùn-ún síbi tá a wà yìí pẹ̀lú ẹ̀yà orí tẹ̀ ń kọ́ bó lè ti ríra yín. Ah, ẹ̀hún pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run ibi gíga ni. ibi gíga póríṣiríṣi. ibi tá a wà ní ìsìn orí òkè ibi tá a wà aago staircase tá a tó débi ibi gíga níbí náà ẹ ti wà níbi gíga kan báyìí irú ibi gíga o. pẹ̀lú ìgbàgbọ́ àti orí ọ̀fẹ́ ọlọ́run mm, ó wù mí náà kí n ti máa pín kí n ti máa kọrin kí n bóyá lọ́jọ́ Monday kí n máa kọrin l'Amẹ́ríkà kí n dẹ̀ mọ̀ pé mo gbọ́dọ̀ wà ní London ní ọjọ́ Thursday kí n dẹ̀ mọ̀ pé bóyá ọjọ́ Sunday náà mo tún ní ibi tí mo gbọ́dọ̀ ti perform ní Nàìjíríà kí n máa lọ kí n máa bọ̀ kí n máa lọ kí kórè ọ̀fẹ́ dẹ̀ máa pọ̀ sí. kórè ọ̀fẹ́ máa pọ̀ sí kówó máa pọ̀ sí ah, kọ́lá máa pọ̀ sí kíbùkún máa pọ̀ sí màá tó máa láìkè owó mo ṣe ń wojú màá tó. <laughs> olóòmọ máa tó mèrèwá yín ti làgbọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká wò láàrin èmi àti yín láàrin èmi àti yín tẹ́ bá ní pé ẹ ń classify orin yín tẹ́ ń kọ ẹ̀ ṣé gospel ni àbí jùjú àbí ìlà orin gbogbo lẹ́ kọ. jùjú gospel ni. jùjú gospel kí ló dé fi pé ní jùjú gospel ẹ̀rọ onímọ̀ tèmi èmi ọmọ oníkálukú ló ní definition fún títí ẹ̀ ẹ bọ̀ tí tèmi pattern of music mi bíi juju ni hmm. bọ̀ torí pé Christian ni mí um, gospel gbúdọ̀ wà ń then more of gospel but pattern of music ẹ ní jùjú so torí ẹ̀ la ṣe ń pè ní jùjú gospel. Juju gospel ẹ wá sáré bá ń ju jùjú gospel kan láàrin ìṣẹ́jú ẹyọ kan ẹ kàn jú fún wọn ẹ ṣe fún ètò kájọsọ ẹ ṣe fún atọ́kùn ètò kájọsọ ẹ ṣe àṣemọ tí orúkọ mi nífẹ̀ẹ́ jọ pattern juju mo Èdùmàrè dákun gbọ́ àdúrà mi o bàbá gbọ́n wá gbé mi lékè má fàyè wa dára tí ò dá o ọlọ́run Èdùmàrè dákun gbọ́ àdúrà wa o. bàbá gbọ́ wá gbé wa lékè má fàyè wa dára tí ò dá o ọlọ́run simply because ìwọ ló ṣe ti Joseph ọmọ ẹrú ọjọ́ sí tó padà wá dọba lọ́pẹ̀yìn ìwọ ló ṣe ti Joseph ọmọ ẹrú ọjọ́ sí hmm. dákúndábọ̀ fáyémi dára rere. kájọsọ lẹ́tọ̀ yìí ẹ bá mi ṣe orin fún kájọsọ atọ́kùn ètò yìí o àtàbàtúbú gan ló ń jẹ́. ètò kájọsọ yìí dùn púpọ̀ púpọ̀ kájọsọ olórí ètò kájọsọ o àtàbàtúbú tó kájọ sọ yìí dùn púpọ̀ púpọ̀ kájọ sọ atọ́kùn ètò gángan lọ́tọ́ fàtúwò. ọláyínká. ó ga jù ọláyínká ipá ò ní pè yín lágbára Ọlọ́run ó dún ọmọ màtó olú ọmọ màtó olú ọmọ màtó wọ́n kàn fẹ́ ju ilé ìsìn mo fẹ́ jù sí ó kàn wù mí kíkan mo fẹ́ fi ṣe ká fi ká abala ọkùnrin nìyàn no between me and you ọkùnrin nìyàn láàrin àwọn tó ń kọrin gospel tó jẹ́ obìnrin ká ní pé ìyàwó ti sìn lèyí pé ẹ tí màá rí ari ari wọn wọn ká ní ẹ tí màá rí. gbalẹ̀ bá mú láàrin wọn ká ní pé láàrin àwọn obìnrin. láwọn obìnrin. ṣé máa dàbẹ̀ ni pé wọ́n ti ń rò tẹ́lẹ̀ ni. no no kákan fi ṣe kó yàrá rò tẹ́lẹ̀ ẹ mọ̀ kákan pé láàrin àwọn obìnrin tó ń kọrin ẹ̀mí o. ah omijé ojú mi. fi aṣọ ojú rere wọ̀ mí ọlọ́run wọn aráyé tí ohun tí mo ń wá lọ́dọ̀ rẹ̀ máa tán ọdún yìí tún lọ omijé ọdún yìí tún lọ àyà kí n àánú omijé ojú rẹ̀ ń bẹ̀rẹ̀ àánú rẹ̀. ẹ láìkí wọn gan nìyà. fọ́fàǹtì yẹn lọ. Ah! olú ọmọ màá tó fọ́ fún omijé ojú mi omijé ojú mi ọ̀rẹ́ mi pàtàkì ẹ̀dẹ̀ ń gbọ́ báyìí o wọ́n ni kání ni o lórí ètò kájọ ẹ mú mo tu imagination hmm? aláàtì ò lè <laughs> aláàtì ò ní ṣe wọ́n ní kání aláwọn ah! fọ́ fún yín gan hmm. àwọn fáǹsì omi yójú mi ò jìṣẹ́ fún àǹtí àwọn náà ń gbọ́ báyìí àwọn náà ń bọ̀ lórí ètò láìpẹ́ tọ́ omi yójú mi ẹwà yín ò ní bàjẹ́ gbogbo ohun tí ọmọ aráyé ń rí lára yín tí tẹrútọmọ fi fẹ́ ti yín lágbára ọlọ́wọ́ ìṣe onítọ̀wọ́ ìbàjẹ́bọ̀ ẹ máa dùn sí ẹ máa pọ̀ sí ẹ ní jáwálẹ̀ lágbára ọlọ́wọ́ máa tó lú ọmọ ó wù yín kọ̀wé lẹ́dà ga èmi yàgò báyà ìyàwó yẹn ni ọ̀sọ̀ tẹ́lẹ̀ yẹn mọ́mì tọ̀dọ̀ tẹ̀mí tó mọ́mì náà kọrin tó mọ́mì bá kọrin ìdámẹ́wàá sí èsì òkè bókun yẹn wọ́n á ẹ̀jẹ̀ tí mo jẹ mọ́ Fáyọ̀sán o Olúwa ṣe rere fún mi ó dájú ẹlẹ́rù níyìn Olúwa ṣe rere fún mi. owó kọ́lé. ètò ọkọ̀jọ́jọ́ ṣì ń tẹ̀ tí wọ́n jẹ sún àdáwà tó mú bàjẹ́ fún bọ̀dá ìlórí tútù. mọ̀ ń bọ̀ kájọsọ lẹtọ yóò ètò ní kájọsọ pẹ̀lú ọláyímí kábà ṣàtàbàtúbù the great abẹrẹ orin ẹni tí mo gbà lálejò tòní Ojúọlápé Matthew Matthew Ojúọlápé tí gbogbo àwọn olólùfẹ́ wọn pè wọ́n ní olúọmọ màtó olúọmọ màtó akọni ni wọ́n fẹ́yìn tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ tó yára sọ púpọ̀ lọ́rọ̀ kankan tó dé o ṣùgbọ́n tẹ́ báyìí náà ẹ ṣe bá ń tọ́ da olúọmọ màtó ṣé ẹ láyà. mo ní díẹ̀. àwọn ẹ̀rí àgbọ̀n àgbọ̀n máa dán <laughs> onígun mẹ́rin ìbéèrè ló kún bẹ̀ bá mu fúnra yín náà lẹ fi ọwọ́ ara yín tú ara yín ṣe ẹ fọwọ́ ara yín tú ara yín ṣe ẹ mú ìbéèrè ẹ̀yọ kan kí n kọ́kọ́ wò náà ká ti bẹ̀rù ni sà. sọ̀rọ̀ sí kí n gbòǹgbòǹ yìí mo lẹ́mí yín á gùn olú ọmọ wa tó ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ olú ọmọ wa tó ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ ìbéèrè tẹ mú ni o wọ́n ní tẹ bá ní wákàtí mẹ́rìnlélógún twenty four hours láti gbé ayé kí ni nǹkan àtúnṣe ẹyọ tẹ máa ṣe ah. àtúnṣe rò pé màá dẹ́ kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ lé lórí ni pé tí ìrẹ́pọ̀ ṣe lè wà lórílẹ̀‐èdè nàìjíríà. mi sọ pé tẹ́ ẹ bá di ọ̀gá tàbí ààrẹ orílẹ̀‐èdè pé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara pé tọ̀ mo mọ̀ pé ìgbà báyìí ló kù fún mi tí mo fẹ́ lò kí ni àtúnṣe ẹyọ kan tẹ́ máa ṣe nípa ayé ara yín nípa àwọn tó yẹ yín ká. tí màá ṣe ni pé màá kọ́kọ́ màá kọ́kọ́ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ torí pé mo kò sí bá a fẹ́ rìn torí ò ní mì. kò sí bá a ṣe fẹ́ rìn torí ò ní mì kọ́ ẹ ti dá ẹ̀ṣẹ̀ ẹ ti bà ayé jẹ́ jìnnà. irú àwọn ẹ̀ṣẹ̀ wo màtó irú àwọn ẹ̀ṣẹ̀ wo. irọ́ pípa ni. irọ́ pípa. Hmm bí kẹ́ parọ́ pẹ́ ń lò ṣòro ẹ lọ ṣòro. pípẹ́ ẹ ló ń bọ́lẹ̀ ah, ti dé àti. irú àwọn eléré. àti wà tó sí táyọ̀ tí kúrò nílé. tẹ́ tí kúrò nílé ẹ̀ka máa pọ̀ irọ́ tẹ ẹ̀ṣẹ̀ tẹ́ dájú ó dìbò jù yẹn lọ màá tó nífẹ̀ẹ́ sọ̀rọ̀. kò yé mi mọ́. ẹ. kò yé mi mọ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá dálé yẹn máa mọ èyí tí mo dá ni mo sọ yìí. Hmm. màá tó ẹ bèrè kejì ẹ̀yin nu ọlọ́run ẹ̀rín mi ṣe àpọ̀jù oníbèrè gan lọ sórí ọlọ kí n tèmi what is my own. Ah. ìbéèrè ìpamílẹ́rin o wọ́n ní kálẹ̀ wà ní yàrá àgbọ̀nsẹ̀ àwọn pépà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n fi ń nù dí tó tán tí ò sì sí omi tó pọ̀ láti lo ọwọ́ wọ́n ní ṣé kíní páálí tó kù láàrin wọn <laughs> ṣé ẹ lè fi ọkọ̀ <laughs> tómi ò sì pọ̀ omi àbọ̀ kan àbọ̀ kò sì sí tẹ́lẹ̀tì róòlù mọ́. mo lè lo a lo boxer gan rí. ìyẹn dìbò gan ó lọ fà á àwọ̀dẹ́lẹ̀ yín ẹ fi fà sí bó wọn lè ṣe ẹ mọ̀ sí ẹ mọ̀ ẹ mọ̀ saint. àmọ́ nù àmọ́ àmọ́ àmọ́ sáré àlíkò sí boxer mọ́ lọ́jọ́ yẹn hmm. fanada de ni akọ láti nu adé ṣùrùgùdù. ṣùrùgùdù ṣùrùgùdù ṣùrùgùdù ṣùrùgùdù <laughs> ọlọ ẹyin nu Ọlọ́run nù ẹ ń béèrè gan ẹ ń wò wọn ẹ ń dè jẹ́ǹde ẹ má kí ojú wọn dáadáa lọ́jọ́ <laughs> tí kinní ìbá kan wọ́n <laughs> ṣáìdì ọ̀dọ́ yín ẹjọ́ ẹjẹ́ kó mi wà ní tọ́lẹ́ẹ̀tì yìí ó ẹ̀ ní dààmú. àwọn ìbéèrè yín ò ṣe wá ní ṣe pẹ̀lú àṣà àti ṣe báyìí lónìí kí ló ṣẹlẹ̀ tí ò bọ̀wé dé wọ́n ní tí ẹ bá wìn ní one million naira báyìí báyìí lórí ètò kájọsọ kí ni tẹ́ máa fọwọ́ yìí ṣe. one million ẹ bá máìkì sọ̀rọ̀ ẹ romance máìkì. one million. torí bó jẹ́ owó tó kọ̀ tó wá bíi sàárà yẹn náà ìgárá kan máa tún dé díẹ̀ náà. ìgárá dé díẹ̀. Mm, one million yẹn ò débì kankan mọ́ nàìjíríà. ò débì kankan mọ́ kò ká nǹkan kan mọ́ bẹ́tẹ̀ bá kó wá sí ọ̀dọ̀ tẹ́ni lọ́wọ́ yìí ó ra àwọn nǹkan kan. ẹ ẹ èyí tí ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ní ní kejì sèmi náà. ọ̀dọ̀ tẹ́ni làwọn àwọn ń gbọ́n ẹ̀. ẹ ẹ máa kọ́ asítẹ́ni àwògbà lọ́wọ́ yín tẹ́ni ẹ ẹ ṣáà wò ń tí wọ́n mi lọ débi kankan máa tó ẹ̀yin ìjọba nàìjíríà ẹ̀já wà nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa ẹ̀rí one million naira wọ́n ní kò débi kankan mọ́ kò ju tá a jòkó tá a pín ní ìsìn pápápá ó ti tán ten million go jẹ́ nǹkan kan kọ́ lọ́bọ̀ ṣàánú Ah! ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹ pẹ̀lẹ́ èmi náà kọ̀ nígbà ọmọ mà tó bẹ́ẹ̀ tí mo ìgbìn ẹ̀rù ń bà mí. ẹ parí òwe yìí o wọ́n ní àwọn àgbà ló bọ̀ tán sọ ọ́ kìí ṣe mi ẹ̀sìn wọn bínú wọ́n ní ọlọ́run ọba àdániwáyé kì í pani lórí ẹ parí ẹ ọba adániwáyé kì í pani lórí. kó má fi. ẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sí gbòǹgbò yìí. ẹ̀wọ̀n adániwáyé kì í pani lórí kó má fi. <laughs> ó pa àkàsọ díẹ̀ ayayayaya ẹ tó bá dọjọ́ mi kẹ́ ẹ fi ṣe àmúrelé lórí ètò Kájọsọ wá ní ọlọ́run kì í pani lórí kó má fi rúgbọ̀n dípò ẹ ọ̀pọ̀ ẹlòmíì wá jẹ́ pé ọlọ́run dá wọn bẹ́ẹ̀ tí wọ́n sì ní rúgbọ̀n wọn àmọ́ bí àwọn bàbá wa ṣe pa òwe rè pé ọlọ́run bá kì í pani lórí kó má fi rúgbọ̀n dípò ó túmọ̀ pé kí nǹkan kan ò ní ṣẹlẹ̀ kí ó má fi àyè ọpẹ́ lẹ̀ hmm, kí ó má fi àyè ọpẹ́ mú kàn sí mú kàn sí kó tó di pé àkó lábala ẹ̀ ẹ ǹlẹ́ hmm. ẹ̀rí imú ni ẹ mú un. àṣìṣe tó tóbi jù wo nínú ìrìn àjò ayé yín pẹ̀lú ọjọ́ orí yín àṣìṣe tó tóbi jù wo lẹ ti ṣe rí tẹ́yìn náà mọ̀ pé this is a big mistake àṣìṣe tó tóbi jù ọ̀yá ọ̀yá. àṣìṣe. ìlọ́pàá àgùn. ọ̀yá. Ah, àṣìṣe tèmi tí máa ń rò pé tó dùn mí jù òun ni opportunity tí mo ní sí MTN um, end eh, of the year party then tán fi so ó dà pé nínú information mi ìfarabalẹ̀ mi mi ìfarabalẹ̀ gbọ́ nǹkan tó sọ àṣé àwa àwa mẹ́ta àzìnà èmi àti bóyá backup méjì kan náà expect but due to lọ́dún yẹn owó tán san owó yẹn gara gan so èmi wò pé ah so ta yìí máa kó tèmi kó full band kó gítà kó gbogbo ẹ̀ débẹ̀ báyìí ẹnu gé lọ sí ni what kí ló ṣẹlẹ̀ ah, èèyàn mélòó gan ló wà ń patí tẹ̀yìn kó àdúró èso èmi àṣìṣe tèmi máa ń fi òpè mo ṣe tó dùn mí jù ni. ṣe láti ìgbà náà wọn ah, wà pẹ́yìn mọ́. wọn wẹ̀yìn. Ah, ó bọ́ ọlọ́run ọba mi tó yẹ pé tó bá pààyàn lórí a máa fi rùngbọ̀n dípò ẹ̀ yóò bá ń di fún yín ẹ̀yin náà ẹ máa ka instruction dáadáa nígbà tó ní kẹ́yìn mẹ́ta wá wáyé pé ah, ah, ojú ọlá ọmọ ojú ọlá pè sí ni a fẹ́ sọ pé ojú ọ̀rọ̀ la rí nígbà tó fi lówó tó tó bá wọn tó ó yẹ kó lè. owó yẹn pọ̀ ah, kẹ wá gara kẹ tú nǹkan lẹ̀ lórí stéèjì nígbà míì iṣẹ́ kan lówó kọ́ náà bá kó fìbùkún sí iṣẹ́ wa ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run ẹ máa ga sí ni ẹ ní wálẹ̀ ṣé ìmọ̀ràn ọ̀dọ́ nìyí ọ̀pọ̀lọpọ̀ náà ń san orílẹ̀-èdè nàìjíríà wọ́n help wọ́n ṣe kíni ìmọ̀ràn wọlé ní fáwọn ọ̀dọ́ làǹgbà nàìjíríà kó tó dúpẹ́ àkókò labala. ìmọ̀ràn tí mo ní fún àwa ọ̀dọ́ ni pé kò sí bó ṣe lè wù kí ọlọ́run dáyàn sáyé ó máa fi nǹkan kan sí ní ọkàn láti ṣe bọ̀ nítorí laziness lẹ́lómi kan ṣe máa wọ̀ pé wo irọ́ màjẹ́ndúró de lágbájá kò sí nǹkan kò sí iṣẹ́ téèyàn ń ṣe láyé tí ó kì í gbéyàn débi gíga hmm but téèyàn bá ó depend lórí tó bá ṣe káràmáìsìkì ẹ̀ so ìmọ̀ràn mi ni pé nǹkan tó wù kó tí ó bá ká mọ́ lẹ́wọ́ tó bá ń ṣe tẹpá mọ́ kó ń ṣe bí olè jíjà o hmm. so kéèyàn máa ẹ jẹ́ ká máa fi ìgbìyànjú sí with time ọlọ́run afa àlùbáríkà sí. ọlọ́run afa àlùbáríkà sí gbogbo iṣẹ́ tí ọlọ́run bá mi bá dá máa èèyàn láyé ká tẹpá mọ́ tó bá tó àkókò ọlọ́run bá yóò fi àlùbáríkà sí ó túmọ̀ sí pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ̀já tẹ̀ jẹ́jẹ́ òun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fá ẹ̀já dáalé <sighs> tí máa pè yín jọ mi ẹ̀ máa wá mi ẹ máa sáré wá <laughs> ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín sí orúkọ yín lórí Instagram àti Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olúọmọ màtó olúọmọ underscore màtó ní Instagram. olúọmọ underscore màtó ní Instagram. Mhm. olúọmọ màtó graceboy ní Facebook olú ọmọ màtó Grace Boy ẹtúgbà ìyá mi kan tí mo gbà lálejò ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ẹ̀ wọn jorúkọ olú Grace ẹ̀ ẹ̀ bá wọn jorúkọ Grace àyìnà láwọn ẹ̀ olú ọmọ hmm. TikTok ń kọ́ṣẹ́ wa ń bẹ̀. bẹ́ẹ̀ni olú ọmọ màtó. olú ọmọ màtó ipa ò ní pẹ́yìn tọ́ ìpèrè fún gbogbo ẹ̀yọ́ iléeṣẹ́ kéékèèké iléeṣẹ́ ńláńlá tí mò ń fọn rere pé ẹ bá ń dá sí ètò yìí ẹ kó ẹ̀bùn wa lọ́lọ́kan òjọ̀kan ẹ fi ti gbé tèmi lárugẹ kémi náà fi tèmi ràn yín lọ bẹ́ẹ̀ tí ń gbádùn mi Tàbátúbú à ń gbádùn ẹ àwọn bọ̀bọ̀ ẹ ẹ kàn do without your show ọlọ́run bọ́ọ̀rùn kún mi báyìí mi àti yáyà jọ máa fẹ̀yìntì àwọn máa wẹ̀ ẹ́ ọkàn máa ń pa wá lẹ́rìn ṣáá ni ẹ jẹ́ kémi náà rẹ́rìn kí láǹfààní kí láǹfààní pé mo pààyàn lẹ́rìn èmi wá ń lọ ilé lálẹ́ mo wá ṣókùnkùn ojú àwọn méjì wá yí ọmọ mi pé tẹ́tìwé kò tẹ́tìwé kò mi wàá ra nǹkan kan lọ fún ọ lẹ́kọ̀ọ́ dáa ẹ̀yin náà fi ti yín gbé tèmi lárugẹ bá a ti ń pa yín lẹ́rìn ẹ̀yẹ kí èmi náà rẹ́rìn ẹ̀rín dénú kì í ṣe ẹ̀rín ètò ẹ̀rín tèmi náà rìn lẹ́yìn kámẹ́rà tí mọ̀ pé mo rẹ́rìn tí ìyàwó àtàwọn ọmọ náà mọ̀ pé ah, ah dádì lọ bí iṣẹ́ ó ní kẹ́ ẹ fi ti ran ètò yìí lọ́wọ́ ẹ wá ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ ṣe agbátẹrù ètò yìí ẹ kó ẹ̀bùn wa lọ́lọ́kan òjọ̀kan ẹ bá mi sọ lórí facebook platforms mi ọláyími kababs ọláyími kababs tútù mọ́wọ́ mbẹ́ mo dé punk mo mọ̀ fine bẹ́ẹ̀ o lójú ayé náà mo fine kì í ṣe ní tẹlifíṣàn nìkan mo fine lórí facebook ẹ eh, page mi náà àtàbàtúbà bẹ̀rẹ̀ orin ni kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ ẹ kàn like page mi ẹ dà gírígírí kẹ́ ẹ tẹ̀lé mi gbogbo tí mò ń ṣe ń bẹ̀ parapata pátápátá lè máa rí nǹkan tí ẹ ń bọ̀ ń bẹ̀ láìpẹ́ tí wọ́n máa jù sí ni wọ́n máa gbádùn lọ́sọ̀ọ̀sẹ̀ yàtọ̀ sí ẹ̀ mọ́ wa lórí instagram àtàbàtúbù ni àti àbí àtú èjì obu ataba number two ubu àtàbàtúbù tiktok náà àtàbàtúbù ni ẹ wo ní tí mò ń sọ fún yín ni wípé ẹjá fẹ̀sọ̀ ṣe ẹjá ṣe kí ni ẹjá fi ẹ̀sọ̀ ṣe ìtọ́wọ́ mi ò tó máa fi gàngàn fa ẹ̀ ẹ̀yà dalẹ̀ ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ntọ́lọ́run bá mi bá ti dà sí ọ lágbádá òun ni kó o máa yan o má ṣe lára lágbájá lágbájá ga jù mí lọ ó ti débẹ̀ ó ti mọ wọ ẹ̀sìn ẹlẹ́sìn sáré o orun tó sùn lálẹ́ kò ní jẹ́ orun ikú kò ní jẹ́ àsùn gbẹ̀yìn bó o ti fi ti ara rẹ gbóhùn mi lónìí tó máa fi máa dórí Instagram lọ́la wá ṣèrè mi wá gbóhùn mi ò ní dòkú mi ò ní dòkú Mommy, a hug, Daddy. On your mark. Ah. Daddy, a hug, Mommy. Ẹ gbé ọwọ́ lé ara yín, ẹ wá bẹ̀rẹ̀ àdúrà. Àdúrà yẹn tí ò ní loud. Èmi ò ní síbẹ̀ ń táwọn yẹn. Ẹ̀yin wọlé lọ, <laughs> ẹ lọ máa ṣe é. <laughs> Mommy and Daddy. ọmọ, ẹ lọ nínú yàrá yẹn lọ máa pray. Èmi náà ń padà sí ilé ọ̀dọ̀ tiwa ní ọ̀gbọ́n òkun nílùú Ìwọ̀ Ìjẹ̀ṣà. Àákẹ́dẹ̀ máa ríra. A máa ríra. mọ́mí ò lè sọ̀rọ̀ sókè mọ́ <laughs> ẹ ti yé mi ó dára ìjà rẹ.